وكل ضلالة في النار أذكرنا رب العالمين أترى الخير أكلمنا صلى الله عليه وسلم عليكم الكريم عليكم ويعلمنا وما بقى صلى النبي أتوب الله عليه النبي بجد الجواب بجد القيامة آه إذا àlàyé tí abisinu láti ọ̀sán kan lábẹ́ àdínú yóò ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn tí o sì ń yìrà bẹ́ẹ̀ tí o sì ń kó bẹ́ẹ̀ ọlọ́mọba àdìsọ́lá ó wá sí ìjẹ̀kù fún wa lámọ̀nà hcc lámọ̀nà tó jẹ́ àtàwọn ọkùnrin náà ó jẹ́ pé àrùnú kà àmọ́ ọlọ́run bá lè tọ́lá ó sì lè kókó wa níbi àwọn ọ̀nà yìí. nínú àwọn ọ̀nà yìí nínú ìdílé àtọ́lọ́run bá lè tọ́lá wa òun náà ti pé gbogbo dáadáa tí a bá ṣe láyé nígbà tí a bá ti wà láyé bẹ́ẹ̀ bá ti kú nílé ayé nípa ilẹ̀ wọ́n pa fáìlì rẹ̀ ní òsì orí kan tí ó ra ìwọ bẹ̀ mọ́. àmọ́ látara àánú ọlọ́run bá ti tọ́lá tó ti fún wa látara ìyàtọ̀ tọ́lá bá ti tọ́lá tó fún wa àwọn iṣẹ́ wa iṣẹ́ ọwọ́ wa tó yẹ kó ti dúró kí kankan máa wọ ọmọ òṣùwọ̀n tẹ̀ lọ́nà ọlọ́run bá ti tọ́lá bá wa sí ọ̀nà méjì ọ̀nà mẹ́ta kankan yẹn kó jẹ́ pé látara àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ibẹ̀ ni a ti máa láǹfààní láti máa rí iṣẹ́ dáadáa láti máa rí ẹ̀sán iṣẹ́ dáadáa lópin tó ti bá ara láyé má. Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì sàlàyé eléyìí fún wa nínú hadith tó wà nínú Sahih Muslim hadith Abu Hurairah. رضي الله عنه إنتي النبي صلى الله عليه وسلم سلف الصديق إذا مات ابن آدم النبي صلى الله عليه وسلم أنكتتي أما النبي آدم بكتو يعني سمع بفولون وريه انقطع عنه عمله إلا من ثلاثة النبي نقول قوسير يسجد يعني وصف قوسير owó ọ̀nà tí iṣẹ́ ọwọ́ rẹ̀ fún ọ̀rẹ́ gangan tó lè gbà tí ó fi ní tí ó fi sàǹfààní fún ó sọ gbogbo ẹ̀ ìlà ìsàlà àyàfi ọ̀nà mẹ́ta péré òun náà ni ọlọ́ọ̀bà àdìgbà lọ́wọ́ ìsàkúlẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni ó sọ kò sí láyé má àmọ́ ẹ fi àwọn ọ̀nà ilẹ̀ ẹ̀jẹ̀ dídá ẹ̀jẹ̀ dídá lọ́wọ́ máa gbàbẹ̀ wọlé sọ́dọ̀ rẹ̀ sábà àdìgbò yìí níta àti sọ̀gbà wà lọ sálà mọ̀ fún wa níbẹ̀ òun náà ní pé nítorí jẹ́ iṣẹ́ ọwọ́ èèyàn gẹ́gẹ́ fúnra rẹ̀ tí èsì bẹ́ẹ̀ kankan ló bá ṣe lórí pé yìí táwọn padà sáré bẹ́ẹ̀ tán àwọn àtúgbọ́ kan bẹ káwọn èmi ti gbọ́ yé ní àdéhùn yìí tó jẹ́ pé àwọn mú àwọn àdádálẹ̀ kan wá nínú ẹ̀sìn ní àwọn àgbọ̀ yìí ló gbé àdéhùn sọ̀gbà wà lọ sálà mọ́ anabi wa sàlàyé fún wa àwọn sàlàyé òsì gbọ́ irú àgbọ̀ yìí báyìí ní abúlé anabi sọ̀gbà wà lọ ọlọ́run bá ní sọlá ìṣọ́ba níbi anyị bá ti kú àánú gbogbo sẹ́ẹ̀ tẹ̀ bá sànù ọmọ òrukàn iṣẹ́ dáadáa ni èèyàn ń kírun iṣẹ́ dáadáa ni èèyàn ń báwọ̀ èèyàn ń yọ zàkà gbogbo àwọn táwọn dáadáa kéèyàn ara rẹ̀ rẹ̀ ní sọlá bá ti kú láyé gbogbo sọlá pátá ní sọ min sadaqatin jariyah alakọkọ nínú ẹ òun náà ní sadaqatin jariyah òun náà ní sàárà téèyàn bá ti sàárà téèyàn bá ti fúnra rẹ̀ nígbà téèyàn ti wà láyé àmọ́ sàárà yìí ó jẹ́ sàárà kan tó jẹ́ pé èyí sàárà ti máa tán èyí sàárà ti ní ó jẹ tó ti èyí sàárà ti ní ó lò ó ti tán ebi sàrà kó fún yà ló jẹ ó sì jẹun tán jẹun ká yìí ebi sàrà kó fún yà ló mímú sàrà yìí sàrà tó máa lọ sí àǹfààní yóò máa lọ gbére so eléyìí nínú àkọ́kọ́ tí yóò máa lọ yìí báyìí yàn nígbà tí yorùbá ti la inú àwọn tí dáadáa yìí tó máa tí dáadáa tó máa láyè wọlé tó sùn wọn sẹ́yìn tí yorùbá ti la yìí máa yìí inú sẹ́ dáadáa inú sọ́dà kan mọ́ jẹ́ àríyá òun náà ní lápòjú rẹ̀ kéèyàn kọ́ mọ́ kíláàsì ọwọ́ akọ́ mọ́ kíláàsì kalẹ̀ tó nígbà tó wá kọ́ mọ́sálásí ọwọ́ ni ọwọ́ akọ́wọ́ láti káwọn ọmọdé ní ká máa kí wọn bẹ́ẹ̀ ká máa fi tọ́lọ́ ọ̀gá ìgbà lábẹ́ ládá tí ó máa gbà yìí yóò máa gba ládá yìí lójú ayé rẹ̀ tí o bá tó wá sí láyé má ládà yìí máa kéde yóò máa kàn tó lọ eléyìí sọdà kan fún jáàríyà sàrà yìí tó jẹ pé jáàríyà yà ẹnu ẹ lẹ́yìn pé sàrà tó dúró tò nínú àwọn sọ́dọ́kọ́ tó jẹ́ àríyá òun náà ni àwọn bóyá èèyàn kọ́ ilé kéwú káwọn èèyàn máa ṣe kí ni ká máa kéwú bẹ́ẹ̀ inú ẹ̀ ní pé kéèyàn wá ajá ilé kéwú tí a ẹ máa fi jòkó ẹ máa fi kẹ́kọ̀ọ́ inú ẹ̀ òun náà ní kéèyàn wá Qur'an tí mọ́sálásí ẹ máa fi ṣe tìláwá tó Qur'an tò nínú ẹ̀ òun náà ní kéèyàn gbé òun ní bọ́kọ́ mi kàn gárí àbí fún ìwé ńlá wọn sí kan títí àwọn èèyàn ẹ máa ṣàǹfààní pẹ̀lú omi tó bẹ́ẹ̀ bá ti láyé má lópin ìgbà tí omi yẹn bá ní bẹ táwọn ń sábà níbẹ̀ tí wọ́n mú táwọn ń sábà níbẹ̀ tí wọ́n ti dáadáa tó dáadáa wọn lọ wọ báyìí tí ó la ojú ọ̀nà wò yìí ó là kalẹ̀ títí káwọn máa lò ó tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní wọ́n pé wọ́n ti ló ń gbàtà wọn bá fi ń kí wọn bẹ́ẹ̀ lọ́wọ́ fi ń jọ́ ìfọ́nà ọba ìfọ́lá bẹ́ẹ̀ èdè lára tó ń gbàgbà bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ gba ládàá wọn tó lùmí sí wọn gbogbo ọ̀dọ́ sánà bí wọ́n ti ṣe òtẹ́tẹ́ bẹ́ẹ̀ náà ní akéwìwé tí ó gbé kí kalẹ̀ èyí tó tí a ti sì yóò mo fẹ́ ká mọ̀ àjàmbá níbi èyí tó wà bẹ́ẹ̀ lókun ìgbà tí ti máa fi so èso táwọn náà bá ń sáǹfà níbẹ̀ ládàá wọn kọ́ wọ́n á ìdí ah, yìí yẹ gbé síbi yìí bóyá táwọn ìfipá tóun bá mú àwọn olè máa dúró lábẹ́ rẹ̀ ẹ wọlé ìlú ládàgbọ́n àfi tọ̀ náà àwọn táwọn akọ̀tù alákọ̀tù járe àyè kó wá pọ̀ níbi táwọn náà bá wò lákòjú rẹ̀ ìlú sọ́lámọ́tò járe á wọn náà ṣe oṣù kí ni kí n yóò tọ́ ọmọ òrukàn kí n kọ́ lẹ́kọ̀ọ́ kí n kọ́ ní mẹ́ẹ̀sì tó tó bá tọ́ ọmọ òrukàn lákòjú rẹ̀ tóbi lọ́ọ́ ká tóbi lọ nípa nípa ìlànà náà tó wà wà lọ́sọ̀lá tóbi lágbọ̀ yé ẹ̀sì gbogbo gbàtí máa fi lò ó níbi ìlò ìmọ̀ ẹ̀sì tí ní sábà fúnra rẹ̀ ẹni tó sọ̀tọ̀ ìlàdà yóò máa bá a tó lára inú orí tọ́lọ̀ ọba àdìjọ láti fún wa ni ìpè bàbá ti kú tán eléyìí tó ti máa ti kí ni yóò tún máa ráyè yóò tún máa ráyè wọnú iṣẹ́ dáadáa wa tó eléyìí tó náà ni wọ́n pè ní sọ́lápọ̀tún jàríà sọ́lápọ̀tún jàríà yìí àwọn náà ti tó ṣe kí ni tó fọwọ́ ara rẹ̀ ṣe èèyàn máa ń fọwọ́ ara rẹ̀ ṣe kí ni èèyàn máa fọwọ́ ara rẹ̀ ṣe kọ́lá kótó jáde àti bá tó jáde láyé ni ẹtì bá mi èèyàn ò fi kí ni èèyàn ò fi ṣe èèyàn ò fi kọ́lá kótó jáde á fún ara rẹ̀ síwájú kótó ṣe kí ni kótó jáde láyé tó ilé ìwọ̀n wa lọ ẹ̀yọ̀ tó bá ti dé ẹ̀yọ̀ tó bá tó yé láyé tán tó eléyìí nínú sẹ́ẹ̀rẹ́ náà ni wọ́n kà á bí èyí ti sẹ́ẹ̀rẹ́ mí nígbàlẹ́ mi ti àbẹ̀ òkè nǹkan ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àdìgbọ́lá nínú sẹ́ dáadáa rẹ̀ òun náà lè wá. ẹlẹ́ẹ̀kejì inú sáà nàbí sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá mú ní yóò tún máa dé inú iṣẹ́ dáadáa yẹn yóò wà ní iṣẹ́ dáadáa yẹn dáadáa yóò tún máa lọ nígbà tí yorùbá ti láyé má ànábi ní àwọ̀ ẹ̀jì ní yorùbá ìlú àbí ìmọ̀ta yorùbá ìlú ní táwọn yẹn ẹ ọkọ yẹn ní máa alukur'an ọkọ yẹn ní máa sunan nabi sallallahu alayhi wa sallam ọkọ yẹn ní máa ẹsìn tí yẹn fi mọ Ọlọ́run bá àlejò láti tí yẹn fi bẹ̀rù Ọlọ́run gbogbo àwọn ọmọ wọn yìí tí yẹn bá fi kọ́ àwọn èèyàn tí yẹn wá sí láyé má táwọn tó fi gbà táwọn yẹn bá ń sáǹfà ní pẹ̀lú ìgbà yìí ládàá ọmọ lọ́dọ̀ báyìí yóò máa gba kọmíṣán rẹ̀ ẹ ẹ̀rí pé nítorí ìdílé yìí òun náà ló fà á sọ pé gbogbo tí yẹn bá ṣe kéèyàn ṣe kéèyàn kí o jẹ ká ní ọ̀rọ̀ yẹ̀wò má kí o ti pẹ̀lú àdìsílámù ẹ̀ńtọ́ ọba àdìsílámù bá ní kó máa káàmì lẹ́kọ̀ọ́ tó wà ní kó àfa kó máa kó àmì lẹ́kọ̀ọ́ kó máa sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn yẹn ó yẹ kí o máa yẹ àníyàn rẹ̀ gbogbo gbà kó o sì máa dé kíni kó o sì máa bẹ lọ́wọ́ ọba àdìsílámù kó o sàtọ́ kó níbi níbi kárí ni wọ́n máa balẹ̀ kọ́ lọ́wọ́ sàtọ́ kó níbi ìyá àwọn kan ti máa gba dáadáa ẹni jẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ní awọ́lẹ̀ mọ́tò sàn áàrùn ìlú náà yọ ọ̀kẹ́yà náà sàrà anabi ní àwọn ikọ̀ tọ́lọ̀ ọba àlejò aláàfin kọ̀ọ̀kọ́ fi jóná tó bá dídọ̀ gbọdọ̀ kíá ma anabi ní àwọn èèyàn mẹ́ta ni wọn oríṣiríṣi ìran èèyàn mẹ́ta ni wọn nínú àwọn sáré sallallahu alayhi wa sallam ń kà fún wọn òun náà ní onímọ̀ ẹni tó jẹ́ onímọ̀ nígbà tó wà láyé onímọ̀ pé ọlọ́run bá lè tọ́lọ́ wa ní sọ́kè wa yóò wá sọ ìdẹ́ ọlọ́run bá lè tọ́lọ́ wa ka ìdẹ́ra tó ti fún un mo fún ọ ní mímà mo jẹ́ kó o lágbọ́ yé ẹ̀sìn mo jẹ́ kó o dá láhá mo jẹ́ kó o lè máa sọ àlàyé bí wọn lọ́ọ̀rọ̀ àdìgbọ́lá mo jẹ́ káwọn èèyàn lè máa gbọ́rọ̀ sí ẹlẹ́ni tó bá ń sàlàyé ọ̀rẹ́ fún ọ òbó olójú wá lò ọlọ́run àdìgbọ́lá ó ti bẹ́ẹ̀ èsì tó fún ọlọ́run àdìgbọ́lá òun náà ní kí lóòótọ́ yìí ó fún mi nígbà lóòótọ́ àmọ́ tó fún ìrọ̀lùpá ìnáwó bàá tẹ̀lé ọ̀rù àlè nítorí tó fi dé òun náà ní kíni lè kọ́ ọ̀rù àlè kábàá ní ma sọ pé onímọ̀ yọ gbà tó wà láyé á àbáwọn onímọ̀ á àbáwọn gbọ́nàdá á àbáwọn gbọ́nà bó lé lẹ̀ nítorí torí ẹ̀ ṣe é nù ó ṣe é nítorí tọ́lọ́wọ́ bàálí tọ́lá ó ṣe é nítorí pé kó o bá fi bá ládàá rẹ̀ pàdé tó bá dijọ́ tó jà lè yáàmá tó ìdí eléyìí ó náà lọ́wọ́ bá lè jọ lóbi aṣọ pé tọ́ kó máa wọnú náà lọ tó bá dijọ́ tó jà lè yáàmá àbí ọlọ́wọ́ bá lè jọ lá kó sọ wá kó níbi kó sọ wá kó níbi ìyá náà yìí. náà èyí mọ yóò sábà òbí yìí ìmọ̀ táwọn yóò máa fi kíni tó wọn fi sábà eléyìí náà ó kó sínú kéèyàn ó kéèyàn wọ́n rán kéèyàn wọ́n rán yẹn lọ lé ẹ̀kọ́ ẹ̀sìn ó ní mà nípa rẹ̀ bàbá tó náà bá tó fún bàtọ́ ọmọdé lọ kẹ́kọ̀ọ́ ó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀ gbogbo bàtọ́ ọmọ yẹn bá fi ń sáfàdí pẹ̀lú ìmọ̀ yìí òun náà ṣokùnfà tọmọ yẹn ti ní tóbi lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yẹn yóò fi máa gbalada rẹ̀ títí tóbi jọ ìgbélé àlùfíàmà so eléyìí òun náà ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí anabi sallallahu alayhi wa náà àwọlà ní sọ́ọ̀rì ní yẹ́dì òwúlẹ́hùn ànábì ní àbí ọmọ dáadáa ọmọ rẹ tó dùgbà fi kàlẹ́ káyé yẹ́dì òwúlẹ́hùn ní wọ́n ń sàdúrà fún bàbá rẹ̀ ọmọ rẹ tó fi fi kàlẹ́ káyé ní wọ́n ń sàdúrà fún bàbá rẹ̀ so eléyìí nínú àwọn ọ̀nà tí a ṣe dáadáa tí ó fi tí ó fi máa gbà wọlé nínú òṣùwọ̀n yàrá ẹ̀ wá ní àwọn ọ̀wọ́lá ní sọ́ọ̀rì ní yẹ́dì òwúlẹ́hùn ọmọ rẹ̀ ti ń sàdúrà fún bi rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ pé iṣẹ́ rẹ̀ inú gbogbo àwọn sọmọ ìtàkùn àkàyèsí abẹ́ iṣẹ́ rẹ̀ gbogbo ẹ̀ pátápátá ẹ́ ilmu sadaqatu jariyah iṣẹ́ wa ara rẹ̀ ẹ̀ ẹ̀ kíná gbogbo rẹ̀ ilmu yuntafa bihi iṣẹ́ rẹ̀ wàlá ní fọ́ọ̀lù ọmọ tó bí gan nínú iṣẹ́ rẹ̀ lọ́mọ rẹ̀ wá ẹ̀ gbogbo ọmọ pátápátá ní kẹ́sì òun náà lọ́mọ yẹn lọ́mọ yẹn ti kékeré tó fi wáyé tó látara di eléyìí àdúrà tó máa bá ń ṣe fún òbí rẹ̀ eléyìí ó wà nínú iṣẹ́ òbí náà ni ó yàtọ̀ sí àdúrà tẹ́lifíṣẹ́ tòbí tí mo ti wá ní àwọn kan ti àtìgbọ́ yé níbi ọ̀rọ̀ yìí àwọn kan ti àtẹ̀kù ń bẹ̀ àwọn kan ti ṣe àtẹ̀kù ń bẹ̀ àwọn kan sọ yìí pé látara pé Ànábì sallallahu alaihi wasallam ní àwòwọ́lẹ̀ ìṣọ́ àlùfáà lè ibi àjẹpé àdúrà ẹ̀ ní bọ̀dù lè gbókù kò sẹ́ni bọ̀dù tó lè ṣàdúrà fún sábà ó ti tí ó bá àyàfi tó bá ti kí àyàfi tó bá jẹ́ ọmọ rẹ̀ nìkan. kí ló fà á nítorí àdéhùn pé àdéhùn ní àwọlẹ̀ tó fà ní yẹ́ ní ìlú làwọn àbọ̀mọ́rí tí wọ́n ti bẹ́ẹ̀ fi kalẹ̀ sáyé kí wọ́n á ní kí wọ́n á ṣàdúrà fún àwọn á ní àwọn á tó àjẹpé tí ìbá ti sọ ọmọ rẹ̀ àdúrà ẹ̀ tó lágbára bí ilé ìwọ̀n ti kíni wọn ò ní tàbí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíín náà wọ́n tún ti àtìgbọ́ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n ti gbọ́ débi pé a pé àwọn kan máa ń sọ yìí pé àjọ àwòlé gbòòtù nígbà tó kù bá fi kíni nígbà tó kù bá kú náà tó eléyìí ti méjì ló ta ko tó láti bá àlùkò àyè àti lọ́sọ̀rọ̀ àlẹ́ sọ̀lá ọ̀lẹ́sọ̀lá àdúrà mùsùlùmí àmàtàfà ní mùsùlùmí bọ̀dì tẹ oníṣẹ́ yìí nínú tẹ oníṣẹ́ tí máa ń sàdúrà tó máa ń sàǹfààní fún yàn òun náà ni àdúrà tẹ̀yàn bá ti fún rẹ̀ ni tó kú kaba kú nìkú ni wọ́n á sàdúrà fún un yóò wúlò fún un àdúrà ni ó gba ó sàǹfààní fún un. amadu akọ́mọ rẹ̀ kẹ́kẹ́ tó bínú ara rẹ̀ bá ti fún eléyìí nínú tẹ ọwọ́ rẹ̀ náà min amali yìí nínú tẹ ọwọ́ rẹ̀ láka fún un àdúrà tó bá wà látọ̀dọ̀ ẹlòmíì ẹ̀yìn tó wá jẹ́ pé bóyá látara aládùúgbò rẹ̀ yìí àbí látọ̀dọ̀ fámìlì rẹ̀ yìí àbí látọ̀dọ̀ àwọn ẹlòmíì tó má sàdúrà fún eléyìí sì àdúrà tí ó máa bá a ní àmọ́ àníkà fún obinrin ni àwọn ẹbùn mi yóò máa gbà wọlé kékeré kékeré nù tẹ̀lé nítorí pé ń wọ́n ilẹ̀ nínú alukur'an walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lil ladhina amanu ọlọ́run bá nìkọ́lá ń sọ̀rọ̀ nípa àwọn òbí òdodo àwọn tàbí òdodo walladhina ja'u min ba'dihim àwọn táwọn náà tún dé lẹ́yìn àwọn sàbí ànábì yaquluna rabbana ighfir lana wọ́n mọ̀ wá sọ pé ìrì ọba wa torí ni wa wa li ikhwanina alladhina sabaquna bil iman kó o sì forí di àwọn ọmọ ìyá wa tí wọ́n ti gbáwájú wa pẹ̀lú iman àwọn ọmọ ìyá pẹ̀lú iman àwọn sàhábà wa li ikhwanina alladhina sabaquna bil iman forí di àwọn ọmọ ìyá wa tí wọ́n ti gbáwájú wa pẹ̀lú iman. àwọn eléyìí ní ó ń túmọ̀ pé kí ni àwọn tàbí òwú wọ́n ṣe kí ni wọ́n ń ṣàdúrà fáwọn àwọn àwọn àwọn sàhábà àwọn tó ti gba wáyé pẹ̀lú ìmánì ìdẹ́gbẹ́ náà ni a tún rí nínú hadith mi nínú àwọn àyà mi lóríṣiríṣi ربنا اغفر لنا ربنا اغفر لي ولوالدي ولمن دخل بيتي من المؤمنين والمؤمنات. يا الله ọlọ́run bá orí jìnnì oríṣi àwọn òbí mi oríṣi gbogbo ẹtí wà wọnú lé mi ẹbí àdó ànábì ló halẹ̀ ìsàlá àti mùmíní òdodo àti mùmíní lóbìnrin àti lọ́kùnrin tó eléyìí sì ní ó túmọ̀ pé kí ni àdúrà ìyá máa ń sàdúrà ọ̀rẹ́ ẹni tó àdúrà máa bókù kò sí ẹni tí ó sọ wípé àdúrà ìbókù yá àbókù bá ti kú àwọn kan ní ká má sàdúrà bókù àbí àwọn alùpùpù náà wọ́n ní ká má sàdúrà bókù yàn tó bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó wí bẹ́ẹ̀ kò sí alùpùpù náà jama tó tó bẹ́ẹ̀ anabi kọ wá wàlẹ́ ọ̀sán la kó jẹ́ pé òun náà ní olórí alùpùpù náà jama anabi kọ́ wa bá a ti máa ń sàdó àkókò báwo náà ti sàdó àkókò wa anabi kọ́ wa tí o fi jẹ́ kíni tí o fi wà nínú iṣẹ́ dáadáa tí o fi wà nínú kíni tí o fi jẹ́ àfojúsàfàní kókó yìí tí o fi wà nínú tí o máa tí o mú àforíjì ẹ̀ṣẹ̀ bá alábọ̀dọ̀ ọba àdìjọ́lá anabi kọ́ wa. inú àdúrà tí ẹ máa ń ṣe kókó àkọ́kọ́ rẹ̀

ó rò pé bí òun wákàtí máa ń ká kí ni kò mọ̀ pé òkú là ń gbẹ́kí ni òkú là ń ṣàdúrà fún nígbà tá à ń kírun ẹ̀yìn bá kírun tó kú la ẹ̀ lẹ́yìn ìgbà tí yẹn bá ti àwọn àwọn akpọ̀ àgbà èèyàn kà tó wá tó ká tó ẹ̀ lẹ́yìn tí kírun tó kú la wá tó àwọn àwọn akpọ̀ èèyàn sọ̀rọ̀ láti ra mẹ́lì fún wa wà lọ́sọ̀lá pẹ̀lú اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة كان النبي لقومين صلاة إبراهيمية يوسف صلاة النبي صلى الله عليه وسلم ثم ما تلي يوسف الله أكبر أو أتى أبوه ó ń sàdúrà fún mi àdúrà wa pọ̀ lórí títí sára ní sọ̀lá àwàlẹ̀ sọ́lá ń kọ́ wa tí ẹ máa ń kókó ní ìṣe agbára yẹn bá ká níbẹ̀ ẹni tí ò bá ti wàá mọ̀ ẹ kó máa tọrọ àforíjì aláwọ sèlèhu aláwọ sàfihù aláwọ alhamu gbogbo àwọn tó bá sáà mọ̀ pé ọlọ́ba ń fẹ́ríjì ọlọ́ba ń tẹ́ ọlọ́ba bẹ̀rẹ̀ múlẹ̀ ọlọ́ba ń sáré jẹ́nà gbogbo àwọn nǹkan wọ̀nyí ìyẹn máa fi ṣe kíni ìyẹn máa fi bẹ ọlọ́ba àlùjọlá ìyẹn máa ṣe aláwọ akbar tẹ́lẹ̀ kẹrin ẹ tó ìyẹn kà ṣe wà sálámà tó àwọn nǹkan wọ̀nyí ìjẹ́ pé tàbá tún dókú la kí ló máa dókú dókú ẹ máa rí sígbà tí màmá òsì aláwọ̀ àgbà tó ti sàlọ̀ àgbà tó sàlọ̀ àgbà tó bẹ́ẹ̀ tí wọ́n á nàbà tó máa dó tó àwọn máa ń tẹ́jẹ́ ní ó láwọn àgbà tá a lè kọ́ wa tó yẹ kí n lọ lè kọ́ tó sẹ́yìn máa mọ ogun eléyìí ni títí máa ń pe yóò mọ̀ yìí pé ìrún tá à ń ti kókù òun gangan ni àkọ́kọ́ àdúrà tá a máa ń ti kókù àkọ́kọ́ àdúrà tí a máa ń ti kókù nù anábì sọ̀rọ̀ wà wà ní òṣèlú anábì ní kò sí ẹnì tí ó kù sí mùsùlùmí kan tí ó kù tí èèyàn bíi ogójì tí wọn ò sẹ́bọ̀ ńkọ́lọ̀ ọba àlejòlá ẹ̀ tí wọ́n dúró déédéé ní ẹ̀sìn tí wọ́n bá tẹ̀ wọ́n ti la ńkọ́lọ̀ ọba àlejòlá kó sẹ́kìnì kó gba ìfẹ́ wọn kó gba ìfẹ́ rẹ̀ tí ìfẹ́ tí wọ́n bá ti fún ńkọ́lọ̀ ọba àlejòlá gbà lọ́wọ́ wọn. owó àwọn sára yìí ti báyìí ń tọ́ka sẹ́kìnì ipe mùsùlùmí mùsùlùmí àwọn sàdúrà fún mùsùlùmí olùlò ẹ irú ẹ̀ fún náà yìí ní ká sọ yìí. ẹgbẹ́ bẹ́ẹ̀ náà inú tí ó ẹ òun náà ní káàdì ti kọ́ wa pé nígbà tí ẹ bá gbé òkú sínú sàárè tán tẹ ẹ bá ti gbé òkú sínú sàárè tán tẹ ẹ da ìṣẹ̀kú tán ànábì yẹn tún dúró díẹ̀ ànábì yẹn dúró díẹ̀ ẹ tọrọ àforíjì fún un ẹ sì tọrọ kọ́lọ̀ ọba àlejò alákòóso kí ni kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ìsẹ́bìtìrú ti àfi fún ẹ wọ́sálù lẹ́hu àtẹ̀sírí fa ìnáwó ní àná àbí sọ ma ní kí ọmọ sàdúrà fún mi náà lè fi gbélé ànábi wà á dùn àdúrà mi tẹ́sí ìrù àbí ẹ máa tọrọ àforíjì ọmọ ya yín o ẹ dáàbò táyì táyì tẹ wáyé ẹ tọrọ àforíjì fún ọ̀sálù lẹ́wọ̀n tẹ̀sí ọ̀sálù wa lẹ́wọ̀n tẹ̀sí ẹ ti tọrọ lọ kọ́lọ̀ ọba àdìgbò ló bá fẹ́ fẹ́ múlẹ̀ fẹ̀yìn náà wò ẹ́ anabi sallallahu alaihi wasallam sọ fún àníwá hadith ní ipe nígbà tá a bá ti gbókùn sínú sàárè kan tá a da ìṣòwò tán anabi ní àwọn mọ̀láìkà wa tó kẹ́ni àwọn mọ̀láìkà méjì wa dé ẹ ọ̀yọ́fẹ̀ ìdáàlì wọn àgbè wọn àgbè ìdìbò yá ìdìbò àwọn ìdìbò ìdàgbà ẹ fámìlì ti padà ọ̀rẹ́ ti padà ọ̀tá ti padà ẹni fẹ́ràn rẹ̀ àti fẹ́ràn rẹ̀ ẹni tó ní àkútúkú rẹ̀ ẹ àtẹnudínú tónú rẹ̀ bàjẹ́ ó kálukú ti padà dúkìá ti padà dúkìá rẹ̀ tẹ̀ ẹ̀rù ní mọ́tò rẹ̀ náà ó ti gbé lọ bẹ́ẹ̀ mọ́tò rẹ̀ náà ni ẹ̀dá mọ́tò padà gbogbo nǹkan lè dá padà ẹ àmọ́ nǹkan kan tí o ti fẹ́ni tí o máa bá a lọ bẹ́ẹ̀ lè dá padà ọ̀nà ìṣe rẹ̀ ẹ̀ ní ìṣe rẹ̀ ìṣe dáadáa yóò máa gbé lọ náà ní ìṣe ìṣe yóò máa gbé lọ lọ méjì náà ni máa gbé lọ. àwọn mọ̀láìkọ̀ wa ti fẹ́ni wọ́n wá wọ́n wá jòkó wà ní kójú òkó yìí ìbéèrè mẹ́ta náà wọ́n fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ ìbéèrè mẹ́ta péré tó bá yìí ti ma ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta yìí tọ́ ọ̀rọ̀ rẹ̀ ti já sí ọ̀rùn ìbéèrè mẹ́ta gbogbo táàbí láyé ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ gbogbo ẹ̀ pátápátá àkòrí àkòrí tá àkòrí ẹ̀ ṣe ọ̀nà ìbéèrè mẹ́ta móbi lọ́wọ́ wa lọ sàárè bẹ́ẹ̀ bá lè fi da aláyé ẹ̀ kò lè ma ìbéèrè kọ́lá kó máa yìí kọ́lá kó ń sọ béèrè fún ìkọ̀dáwọ̀ rẹ̀ ní kó wá ha ẹ̀ kó máa yí láàárọ̀ láàárọ̀ kó máa tún wò kó máa yìí báyìí jẹ ẹni tó o bá ti sin ẹsìn tó o bá tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam tá máa ń pè lọ́wọ́ rẹ òní màmá òní màmá ẹlòmíràn àwọn òdúgbò lòun ṣe ní màmá ṣé ẹlòmíràn kàwé gan kó tó wọn tẹ̀gbá àwọn tó kára ga tó sì ń pẹ́sàn báyìí lóbi òdì ní ọ̀sẹ̀ ẹ̀ má kọ́lọ̀ wọlé bá jáde gan kó wá ní àgàbà ah! tẹ̀ ń sọ ní ẹ̀dìbà nígbà tẹ̀ láyé ẹ̀dìbà so téèyàn ò bá téèyàn ò ní ọba máa ti ẹ̀sìn Islam ní ẹ̀sìn òdodo kó wọn ti ẹ̀sìn Islam practically tí èdè tó kà máa fẹ́ sọ mùsùlùmí ni mí ẹ̀ mùsùlùmí làwọn bí wa sí ẹ̀ àwọn bàbá wa mùsùlùmí là ní wa ẹ̀ bá bá ọ̀dọ́ bá wù tó kírun ọ̀dọ́ bá wù kò ní kírun ní ọ̀sán àti tọ́lọ́kọ̀ mùsùlùmí náà tó ẹ̀ bá ti ṣe wúlò lé wàlá ìjọba nínú sàárè simple simple question ìbéèrè simple jùlọ ayé òun náà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ kí aláwọ̀kọ́ ànábi ní táwọn màláíkà bá wá gbé ìjòkó wọn wá gbé ìlọ́wọ́ rẹ̀ pé man rabbuk man rabbuk ta ni ọba rẹ̀ ta tó dá ọ ta lọ́ba tó ṣèjì ẹ̀mí fún ọ ta tó ti kápá lórí ẹ tó gbogbo alámàlí rẹ man ìbéèrè rẹ̀ ó kọjá pé rọ́bì lásán nítorí ẹ̀sìn bá wọn ó implication rẹ̀ pọ̀ nínú ìgbésí ayé wa sábà sọ̀rọ̀ nípa gbogbo ìyà pé jíjẹ́ ń mú ọlọ́wọ́ bá àlejò ọlá àwọn àtàtó kó sínú pọ̀ gbogbo tọ́lọ̀ ọba àlejò ọlá ń ṣe ní iṣẹ́ pátápátá a gbọ́dọ̀ gbà yípo nìkan náà ní ṣe ònìkan lónìí kápá lórí ẹ̀ ìtẹ́lẹ̀ tó fẹ́ kápá lórí àwọn kan yẹn ẹni wàá wà láyé nìké tí o bá gbà kọ́lọ̀ ọba àlejò ọlá ní ṣe àríṣìkì fún yẹn ṣe àríṣìkì rẹ̀ ń bẹ lọ́wọ́ òní ìbè ìdáhùn òwe tó bá wà láyé nìké tó gbà yí pé ẹnìkan wà tó lè pààyàn kọ́lọ̀ ọba àlejò olóòtú kí ni tí omi kápá sí lórí ẹ̀ pé tó bá fẹ́ pààyàn ó lè pààyàn láì kọ́lọ̀ bọ́ sí ìlú ẹni báwọn tó bá bẹ̀rẹ̀ pé màá rọ́ọ̀bù kò rí dáhùn ẹ̀. ẹni tó bá gbà yí pé ẹlòmíì tó ní kọ́ ní má ìkọ̀kọ̀ yàtọ̀ sọ́lọ̀ ọba àlejò ọlá kó mọ tí ó fẹ̀rẹ̀ lọ́la ẹ̀ yàtọ̀ sí ìtọ́lọ̀ ọba àlejò bá ti kí ni yàtọ̀ ó tún ní má ìkọ̀kọ̀ fún ọlọ́wọ́ ọba àlejò ọlá tó inú eléyìí sì ní wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé màá rọ́ọ̀bù kò lè ní láíláí ẹni tó bá ní ìgbàgbọ́ sí ẹnìkan tó ń tó lè fara nìyàn lẹ́yìn ọlọ́wọ́ bá àlejòlá gbogbo àwọn àdìọ́kàn burúkú yìí ẹni tó bá ní lọ́kàn tó jẹ́ pé gbogbo àwọn àdìọ́kàn yìí nìkan ó ń takò rúbíyà ọlọ́run ó ń takò wípé ọlọ́wọ́ bá àlejòlá òun ni wọ́n bú òun ọba tí ń lè wá. òwúrọ̀ eléyìí kò bá máa sí ọ̀hún kò bá máa gbà rẹ̀ kó bá ti gbogbo eléyìí lọ́kàn tí rúbíyà rẹ̀ tó bá ti gbà yí pé àwọn kan náà ń jẹ́gẹ́ pé àwọn àwọn kan bẹ tẹ́ ẹ̀ bá fi tí wọ́n ṣe ẹ̀ ní ọ̀hún àwọn kan bẹ tẹ́ ẹ̀ bá fi tí wọ́n ṣe ẹ̀ ní mókè tẹ́ ẹ̀ bá ní gbogbo àdìmọ́ kaba wọn àwọn kan bẹ agbọ́dọ̀ máa ṣe fún wọn ní ẹ̀ agbọ́dọ̀ máa fún wọn ẹ̀ agbọ́dọ̀ máa ṣe pèsè ìpèsè fún wọn agbọ́dọ̀ máa ṣe ẹ̀yọ́nu wọn tòdí wọn bá ń tẹ̀ ẹ̀yọ́nu ayé tó tẹ̀ ẹ̀yọ́nu ọlọ́run tó bá jẹ́ òbí dàgbé yá wọn sọ pé màá rọ́ọ̀bù tí màláìka bá bèèrè lọ́wọ́ ẹ àìríjẹ àìrímu rẹ kò lẹ́mọ̀ ẹnìkan pé àwọn ìyá kan ní ojú orí jẹ ní ojú orí mu ẹni bá ẹlòmíì wọn ti kó báyìí lójú ayé rẹ ìbéèrè wọn wọn ti mú ẹlòmíì wọn ti péye látàyè ó ti péye ó ti péye pẹ́sàn látàyè nítorí wọn ti sọ fún ọ pé bàbá ìyá kan ní ti ọwọ́ náà ti gbà nígbà tó gba wọn ti kó o lé ní màrọ́bù kó o lè dáhùn láéláé ní wájú ìdàgbé yà máa àti tó bá tó wọn ti bẹ́ẹ̀ di oṣù abẹ́nìkan ojú orí jẹ ẹnu abẹ́nìkan oníjàre òsì ọ gbogbo àwọn ilé ìdìbò tó bá ti dà gbọ́ lọ́dún yóò ẹ̀kọ́ òdì péèlì níbi màá rọ́pò tẹ̀wáyé ti péèlì níbi màá rọ́pò gbogbo yòókù ní báyìí láíláí gbogbo ẹ̀ tó mára wọn ẹ ẹ tí o bá ti gbọ́ lọ́wọ́ gbọ́ ẹ̀sìn wo ló wá bẹ́ẹ̀ ló ti lẹ́sìn ẹ tí o gbọ́ lọ́wọ́ bá a lè fẹ́ lágbọ́ ànábì wo ló wá bẹ́ẹ̀ ló tààrà ànábì ọ̀ ọlọ́run tó rà ànábì tó gbàgbọ́ yìí ọlọ́run tó lẹ́sìn tó gbàgbọ́ yìí tààrà ànábì tó gbàgbọ́. sọtẹ́ ìbá ti fẹ́ ní pẹ́sẹ̀n ó ti fẹ́ ní gbogbo tó kù. ànábì ní wọ́n tún wá béèrè ẹ́ wọ́n béèrè pé kí ni máa bí ìlú kí lẹ́sìn rẹ̀ ẹ̀sìn ló ti gbàgbọ́ àlàyé ẹ̀sìn ò bá jẹ́ mọ́tò tí ó tẹ̀sí sáà nínú báwa lọ sílá fún wa wàlá ìkùnrin rí dáhùn ẹni wáyé pé ẹ̀sìn àbáláyé ń bì ẹ̀sìn kàmá wọ̀jẹ̀ ní àlẹ́ yìí àbá àná bá a bí bá àwọn bàbá wa ti máa ṣe é bá a bí ṣe ká tó bí yẹn nù bá a ti máa ṣe é kí o sì bá bàtà mi mú sọ́mà ti gbé lọ́wọ́ ẹ̀sọ́ àti ọ̀gbìn àti àmọ́ mi máa Islam nínú ìlànà ìjọba Islam ẹ̀sìn kan bá ọba àdìgbòlá yọ sí ẹ̀sìn gidi ẹ̀sìn òrìjìnà authentic ẹ̀sìn ẹ̀ ọ̀nà ẹ̀sìn Islam kò sẹ́sìn ní mọ́lẹ́yìn rẹ̀ sọ̀rọ̀ pé Islam ẹtí ọba ṣe Islam lódodo tí o dórí la ẹni sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ làm tí ń wò yíwọ̀ tí ń wò pé gbogbo ẹ̀ náà ní àkókò ìtọ́lọ́wọ́ ti kiri àmọ́ ìtọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ àwọn ìlú bẹ́ẹ̀ bá wọn ibi ẹ̀ ẹlòmíì ò ní ọlọ́run kan náà làwọn pé ọ̀dọ̀ táwọn gba pé ó yàgò tó ẹni rẹ̀ dà wọ́n máa lójú nù ẹ ọlọ́run kan náà àwọn jọ pé àjọ ọlọ́run kan tí àwọn ẹni ọlọ́run kan yẹ ká jẹ wà lórí ẹ̀sìn kan náà yìí àwọn tẹ̀lé bá lẹ́sìn kan lò tẹ̀lé lẹ́sìn kan lò ọwọ́ ọlọ́run kan náà làjọ pé ìrọ̀ ìrọ̀ náà lá táwọn akíkan o bá ti dúró lórí ẹ̀sìn Islam tí o rí rẹ̀ lọ́kàn rẹ̀ pé islam tó lè fi àbò kọ́ àbí lọ́kàn rẹ̀ ó gbà yí pé ẹ̀sìn mi wà pé kó náà tún ṣe kí ni òun náà tún dàbí ẹ̀sìn islam tó pé yẹn lè ta ara rẹ̀ tí ó fi gbogbo olórí ọlọ́pàá àti ọjọ́ àti ọjọ́ ìdàgbé àmà irú ẹni bá wọn má pè lọ rẹ̀ pé màá di ìbò lẹ́sìn rẹ̀ kò yẹ ibi tó wá sí ọjọ́ ìdàgbé àmà. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àbábẹ́ ìṣẹ̀lẹ̀kẹta ọ̀gá ni má ẹtí o bá ti tẹ̀lé lánàá láti fún wa wà ní ọ̀gá tó ní ní súnà nàbí báwo ni tí wọn lábẹ́ ní gbogbo ilé wa tó ní rárá tọ́lọ́wọ́ tẹ̀lé sáré sọ̀rọ̀ àwọn àdìsọ́lá fún wa tó jẹ́ pé ìròyìn àǹfààní sọ̀rọ̀ yìí dà òun ní ní sáyé tiẹ̀ ìrònú àwọn èèwò dà ẹ̀ dòkó bẹ́ẹ̀ ibi táwọn táwọn àwọn yúròpù wọn ti tẹ́kẹ́ ní láti tẹ́kẹ́ ní ẹ̀ máa sọ̀rọ̀ súnà súnà bẹ́ẹ̀ ẹ̀wọ̀n àwọn kan bẹ́ẹ̀ bá wà kò ní ká àwọn kò ní ká tẹ̀ nínú ẹ̀sìn wọn ò ní tẹ̀lé lára nàbí sallallahu alaihi wasallam ẹ̀sìn níbi kankan ẹ̀sìn kankan tí wọ́n ní mú nínú ọ̀rọ̀ ayé òun náà kí wọ́n á yóò fi ní wàá lé ìyẹn ìwájú ọ̀gbìn àti ìyá rẹ̀. àbáàká náà àbáàkálà ni máa kọ́ àwọn ẹ̀mí nípa ìlú kárí yẹn kọ́ àwọn ẹ̀mí kọ́ àwọn ẹ̀mí nípa ìlú kárí wọn bá àwọn ẹ̀mí ẹ sọ̀rọ̀ buhari ẹ kọ́lá kìnìkan kọ́lá kìnìkan ibi táwọn èbó tí wọ́n ti ṣe kébi wọ́n ti wọ́n ti tẹ̀síwájú níbi ìmọ̀ táwọn èbó ti dé gíná gbogbo rẹ̀ wọ́n ti dé planẹ́tì mi ibi ilẹ̀ yìí lòkù. a àbá wa wò lóṣù báyìí àbá wa ní ọ̀rọ̀ tẹ lọ́wọ́ tẹ nílá àbí ìgbà sọyìn bùkátà àwọn ẹ̀sìn àbí àbí káwọn ọ̀dọ́ ọlọ́run bá yẹ wọ́n ní ìdí kò dé táwọn èbó táwọn èbó dé ẹ̀ o sì nínú àwọn àti kọ́ ẹ̀sìn rẹ̀ kọ́ ẹ̀sìn tó kọ́rọ̀ rẹ̀ wọ̀ sí wàhálà ìbọ̀rọ̀ ẹ̀ ti di yóò kà máa pariwo àwọn èkó àwọn èkó ẹgbẹ́ ìlọ́wọ́ rẹ̀ pé òun gbẹ́ ń bẹ̀rẹ̀ kí ló ṣe gẹ́gẹ́ bí òun ṣe ha àwọn òun yàrá ṣe yàrá ṣe pé yàrá ṣe kí nà kò débẹ̀ kò dé sí ìwọ̀n náà o rí ní íńtánẹ́ẹ̀tì náà nípa pé kó bá rí fún ẹ̀rín ìgbà kò dé sí ẹ̀jọ́ sí mọ́tò pẹ̀lú èkó ẹ̀jọ́ sí màálù ẹ̀jọ́ sí kankan àtàwọn ìbò ti ti bàálù bẹ́ẹ̀ ti ti ká ní ẹ̀ máa sọ pé bóyá ìbò kan wà wọ náà. ìbá mi ò ò nílẹ̀ pẹ̀lú ìbò kẹjọ ti bàálù kẹjọ tó wò rè ìbá mi ò tó tó bí tó fi ló ọlọ́wọ́ bá ti tẹ́ lọ́wọ́ nípa ìgbà tí a ẹ ṣe kéṣù wà fún àwọn ọmọ tuntun ní o ti mọ ìgbésí ayé wọn tó ju ara láti sọ pé àtúntò àlọ́ òní tẹ́sí òfin lọ́wọ́ ń ayé náà sọ sí lànà sọ lànà wà wà lóṣèlú àmọ́ sẹ́yìn ò bá ti bá ìlànà náà kó tẹ̀lé ìlànà lẹ́yìn tó bá wà ní tó bá ti sùn sáré ìbéèrè wọn yìí lẹ́nu rẹ̀ dáhùn wọn yìí lẹ́nu rẹ̀ òdìdí dáhùn kò ní dáhùn àti tó bá wà ní tó lọ kò ní rántí Muhammad náà kò ní rántí ẹ̀ma pípa ní tó bá wà ní tó lọ kó sọnù hadith mi ó ní tó bá dídọ̀ gbọdọ̀ kí yáàmà ó láwọn màláìka wọn máa àwọn kan kó òdìdí àbàtà àbàtà àwọn fún ma wá ń bọ̀ láti wá sí ní láti wá mú mi níbi àbàtà yìí àwọn mọ̀lẹ́kọ̀ mọ̀ wá lé wọn wọ́n mọ̀ wá lé wọn anabi wa máa sọ fún àwọn mọ̀lẹ́kà pé àkókò máa jù àwọn àlùmọ̀ mi náà ni wọ́n àwọn àlùmọ̀ mi náà ni wọ́n àwọn mọ̀lẹ́kọ̀ wa bá anabi sọ̀rọ̀ àwọn àlùmọ̀ náà ló ti pè é à kó sínú ìjọ rẹ o ẹ̀ fàyínàkàlà àdẹ́bìrì máa àṣìjà tó bá rẹ̀ nítorí pé ìwòkùnmá tí ti dá ẹ̀ lẹ́yìn nígbà tó ti mọ́ nígbà tó láyé wọ́n ti bí wọ́n ti mọ́lẹ̀ wọ́n ti yí ẹ̀sìn padà wọ́n ti gbé àwọn nǹkan tí ò sí nínú ẹ̀sìn wọ́n ti gbé wọ́n anabi wa sọ pé tó bá ti bẹ́ẹ̀ sọ̀tún kan sọ̀tún kan ẹ yà lé wọn dàbí ní ojìlẹ̀ jìlẹ̀ jìlẹ̀ yìí ọgbọ́dọ̀ ọ̀rọ̀ wọn ti nínú. ṣọlá wo lórí kìlìkì ẹni tí wàá tẹ̀lé àná nàbí sọ̀lá wa lọ́sọ̀ làm abẹ́rẹ́ tí wọ́n gbóòdù ti ìlànà nàbí sọ̀lá wa lọ́sọ̀ làm tó ní kó ní gbóòdù tó nà nàbí wa lọ́sọ̀ làm jẹ́ ẹ̀dá fún un sábà tó lọ́wọ́ rẹ̀ pé ta là nàbí rẹ̀ yóò di dáhùn òbí ilé ìlú ní dáhùn láéláé ó tún àpò gba àwọn bẹ́ẹ̀ táwọn sọ yìí ó kú òní tíọ́nì lásán ẹ̀ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ṣe pátìkà rẹ̀ láyé ẹ̀dùnmá mi kó tó wá sí ní kó tó wá yá kàrí dákú wá di kàrí anabi wá ní ẹ̀rẹ́ tó wá jẹ́ mi ní òdodo anabi ní yóò dáhùn lé nìyẹn yóò sì dáhùn yóò sì lè dáhùn ó ní tó bá wá jẹ́ tó kékeré ní ẹ̀ abẹ́ tó ta tó gba wọn ká sọ yìí anabi sọlá wa sọlá mi yóò kà máa sọ pé òun ma la ayi la ayi sí i ma nígbà gbọ́ tó ń sọ àwọn kankan nígbà tá a wà lẹ́yìn tí ẹ máa ká sí ẹ sí ẹ yé ma ẹjọ́ ma wí ni wà lọ́wọ́ sàárè tó àwọn eléyìí omi sìn àwọn nàná ń pè ní adọ́rùn kò sọ anabi sọlá wa sọlá mi ó ní màláíkà wa yóò wọlé lọ yóò ké yóò wọlé lọ tó ti jáde padà anabi ní ìgbésẹ̀ wa pé ńjọ́ náà sọ yìí gbogbo kan yóò gbọ́ yóò gbọ́ ìwé yìí kí ìlà sàfàlà àlùjẹ̀nu wa ṣe ìyàn nìkan ní gbọ́ gbogbo ẹ̀ lábẹ́ yóò gbọ́ ìwé ìwé lágbára yìí wọ́n wá jáde padà àwọn ọ̀làyìnbó wa sọ pé sálọ bá ti dáadáa ń tó wà láyé wọ́n wá pé wọ́n tilẹ̀ pàdé náà alọ́ kankan èyí tó bá dé sí mi kálọ̀ sí dáadáa gbàtò wà láyé àmọ́ torí kó ṣe ṣe tó ṣe dáadáa gbàtò wà láyé ìdí tó dé sí mi ọwọ́ àfin náà hàn iná yìí òun wá sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ fún títí pé ẹ̀ta warawara rẹ̀ òun náà ni wọ́n á dé sí mi òun náà ni wọ́n á bá a bẹ́ẹ̀ títí tó dé sí mi tó dùn á jọ bí ẹ̀sìn àmà tó dùn á yẹ àjẹkùn rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ mú bíi òdodo tó bá yẹ gbogbo béèrè yìí dáhùn fi náà hàn òun fi náà hàn pé á ah, kánì ò bá jẹ́ kó tí o nígbà tó wà láyé ibi tó bá wọ̀ ibi tó bá jẹ́ àyè rẹ̀ torí pé òun kálukú náà ló láyé inú náà tó ti láyé láyé jẹ́nà òun kálukú náà ti òun ló láyé inú náà ó ti láyé láyé jẹ́nà tó ọlọ́run bá nìkẹ́ lọ́wọ́ àti tó àwọn ìgbà tó ti dáadáa nígbà tó wà láyé tó gbogbo àwọn tó lè yí dáhùn pọ̀ àyè rẹ̀ tó wọ̀nyí yóò máa wá rí yóò máa wá sẹ́wáá ní gbogbo àwọn béèrè yìí mo ti wá lágbára tó káàná ní ìmọ̀ bó ti lágbára tó òun àná sọ̀rọ̀ àwọn àlejò náà fún wa sọ ẹ̀ nígbà tó bá fi kúta ó ti kúta àlejò ní ìdásí òwe àfihàn ẹ máa sọ̀rọ̀ àforíjì fún ọmọ ìyá yín báyìí báyìí wàsálùmọ́ha lẹ́hùn tẹ̀sí ẹ sì máa bẹ̀rẹ̀ lọ́dọọlọ́ọ̀bà ní ìjọba kó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ojú kó má jò máa ṣe nígbà tó má bẹ̀rẹ̀ lé lọ́wọ́ rẹ̀ kó má tapa lé fàyín náà wọlé àyàn ní àtúntò má bí lọ́wọ́ báyìí ẹ wá ìmájì ẹni tí ó máa béèrè béèrè lọ́wọ́ ẹ lọ́wọ́ táwọn ẹni sọ̀rọ̀ àwọn ìṣọ́ra ní ká máa tọrọ pé Allahumma tètè lẹ́wọ́ Allahumma tètè fún àwọn tó máa ń tẹ̀lé àti sàárè rẹ̀ tẹ̀ wá máa kọ̀ọ̀fì kiri báwọn àwọn ìbéèrè lọ́wọ́ béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀ ha níjọ́ máa yóò ṣe dáwọ̀ rẹ̀ àwọn ń tẹ̀lé àti sàárè rẹ̀ tẹ̀ wá máa ń tẹ̀lé àti sàárè rẹ̀ kẹ́ẹ̀dé sàárè rẹ̀ sì kó kúkú sá ẹ wá sí sẹ́ǹtì kò ní wúlò àbí ká máa tọrọ àdúrà wípé káma náà ń tọrọ àdúrà ọlọ́run bá fi jì bá mẹ́ta gbogbo lórí ẹ̀ bá fi kíni kan bá fi kábà ọ̀la fún ọ̀la bídé méje bídé àyè níbi ẹni tó jẹ káma sọ pé aláhùnmá sínkú àdúrà làwọn fi kọ́ wa aláhùnmá sílẹ̀hu aláhùnmá sàbẹ̀kù aláhùnmá sílẹ̀hu aláhùnmá sàbẹ̀kù fún kálukú máa tọrọ lómi ẹ̀ kọ́dà sí nínú àwọn sàbẹ̀ àbẹ̀kù tó ẹdúró ti ẹdúró bẹ́ẹ̀ kó tó lè dé ìgbà tí yorùbá fi pa ẹran tí ó fi kún tí ó fi gé ẹkẹ fi dúró kẹsàn-án máa tọrọ òbí yẹn bá ti wá òkú sí ẹtì bá wọn bẹ́ẹ̀ bá ti ní ìgbàlá yìí sí yóò dúró bí sàárè Allahumma fi lahu Allahumma sàbẹ̀jọ Allahumma fi lahu Allahumma sàbẹ̀jọ èyí tá a ti wá dúró sí tí ẹ gbà máa sọ̀rọ̀ eléyìí kámẹ́lá ló ló ti rọ́pò àdádálẹ̀ àbíkálẹ̀ ló ti tẹ àìsọlé àwọn àmọ́tòlè ilé wọ́n tún wá lọ létí yẹn wọ́n tún wá lọ létí òkò àdúrà tó jẹ́ kó yíwù náà bíbí àyè àdádálẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí òun náà ní tó yẹ kó kálukú ṣe kí ni fẹ́ ká nímọ̀ nípa rẹ̀ ẹ̀ tó lò kú ẹ̀ tó gbàgbọ́ ẹ̀ kó tó kú kó tó fi sàtọ́lẹ̀ rẹ̀ fúnra rẹ̀ ìyẹn máa ń sàtọ́lẹ̀ tó bá ti pépé bá ti pé kẹ́yìn lórí kalẹ̀ ní wọ́n máa ẹ̀yìn àmọ́ tí wọ́n bá ti sàtọ́lẹ̀ ẹ̀ka lè tọ́ náà bá ti sílẹ̀ pé tọ̀ náà máa nọ bàbá tó ń sẹ́wọ́n náà lè ti tètè náà bá kú so ó ti di àgbọ̀n máa lọ́wọ́ nù tó bá ti nínú sàárè wàhálà ni nítorí pé ìyá méjì lè yọ máa jẹ́ bẹ́ẹ̀ o ó tún máa jẹ ya pé iṣẹ́ ẹjọ́ ṣe náà ní nígbà tó ti wà láyé tó wọlé kọ̀ àìdá tí wọ́n ń ṣe fún wọlé kọ̀ òun náà ni wọ́n ń ṣe léyìn náà báyìí ó tún máa ṣe kí ó tún máa jẹ ya rẹ̀ tó látara délé ìyẹn máa ń sàtọ́lẹ̀ ní ah, á bá ti kú ẹ̀dàkùn ìtẹ́ni ẹgbẹ́ mi lọ́wọ́ ẹ̀ ìyẹn tó máa ń pẹ́ ó tó fi ó gba àwọn ọmọlẹ́jọ owó àbáwọn tó bá kó lágídí sábà lẹ́nu dáadáa pé ní kan ní ìní bága ìdí mi ní kan ọ̀pá àgbà tó kó ní kí kọ́ kalẹ̀ kọ́ kalẹ̀ báyìí bá kọ́ òṣìṣáì ti àdúgbò tó tẹ̀ káàdì lọ́wọ́ òṣìṣáì ya ẹ̀dàkùn bá ti kú ẹ̀bà wà ẹ̀dàkùn ẹ̀mọ́ kókó mi láti bá ti kú ẹ̀tẹ̀tẹ̀ kí ni ẹ̀tẹ̀tẹ̀ gbólù mi lẹ̀ ẹ̀ kọ́lá yìí tó bá tó kó kí bóyá òní ma ike ẹni yóò yóò bẹ tí o ti ọ̀la tó bá kú bóyá àwọn ẹni tó ń pẹ́jọ́ nǹkan kan ní ẹni bá àbá ma yẹ ẹsẹ́ kó yẹ ẹsẹ́ kó kan ní ìgbà ẹ alágbájá báyìí olùfẹ́ tó ti kíni olùfẹ́ kó kí n sinmi la inú lànà nàbí sọ̀rọ̀ àlùsálà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí n kọ́ àkọọ́lẹ̀ ẹ àwọn tó ń fẹ́ kó wẹ̀ mí nì ìyẹn tó máa ń kọ́ yìí náà a ẹ báyìí o àwọn tó wẹ̀ mí ti bá kú òtí bá wá kú ẹ àwọn tó gbélé bọ́lá yẹn máa ń fà kọ́lẹ̀ pé àwọn tó fẹ́ kó gbélé ti rùn sàárè nígbà tí bá kú ẹ tí bá kú ẹgbẹ́ sáré láhàbù sáré ní túnú àní olùkẹ́ ẹgbẹ́ fún mi tí bá kú ẹ má ṣe bíbí àti sáré mi o tí bá kú oṣù ti dá o òṣòjọ́ kẹta o òṣòjọ́ kejì o ẹ má péjọ ilé wa o ẹ bá fi sàdúrà bá ti di nítorí o wọn kálukú ti bá tòjú ọba ti sọ àsọlẹ̀ lẹ́yìn nígbà ìwà náà òṣùpá wà láwọn ara rẹ̀ sábà wá tẹ̀lé alihamudulilayi tí ọba ti tẹ̀lé àwọn ọmọ òwúrẹ̀ òwúrẹ̀ àwọn ọmọ òwúrẹ̀ òwúrẹ̀ kò sí ìfòyà ẹ ẹlòmíì ọmọ ẹlòmíì ọmọ òkú ká àwọn òkú tó kú ní àyíké dé à ní bó wa ní àwọn àtàdó àfúnmá ẹ àwọdájú ọmọ àwọdájú ọmọ ní ti dá òkú ti rẹ o ẹ dàgbù bí wọn àtàdó wà bẹ ibi ká tẹ̀lé lára nàbí sọlá wà lọsẹ náà bá nàbí gbé wa wà anabi sọlá wà lọsẹ náà tẹbi anabi àwọn ọkọ bá nàbí ẹ sábà bí náà wà lọ dájú kí o sì dáwọ tó jẹ́ pé bá a ti sọ gẹ́lẹ́ yìí náà láti ṣe di ọmọ tó kúrò jẹ́ àtẹ́bí sọ̀rọ̀ wá wáyé ọ̀sẹ̀ làwọn nínú àwọn àdàbọ̀ lóyún ọmọ mẹ́fà nínú ọmọ bẹ́ẹ̀ ti sáré bíbí mẹ́fà ló kúrò jẹ́ àtẹ́bí sọ̀rọ̀ wá wáyé ọ̀sẹ̀ làwọn láwọn ọmọ mi láwọn ọmọ gbogbo mi lójú àtẹ́bí àtọ́ àdúgbò àwọn fámìlì àtẹ́bí pé pé wọ́n kó ìdààmú ọkàn bá àtẹ́bí gbà tí wọ́n kú dá ẹ àrí jáfà àrí hamza àti láwọn mí náà àrí ní ọmọ tó yẹ pé ikú wa ẹ anabi sọ ikú wa ó ṣe kànábì sáfì sọlá wa sọlá ti bomi lójú sí nsukun tó síbẹ̀síbẹ̀ náà àwa rí pé kànábì ni ẹ ẹsẹ̀ ìdá òkun àbí bàtà wa dé ibi sàárè wọn ẹ ẹ máa sọ kùránì kalẹ̀ àbí tó wá dé dọ́kẹ̀ yìí wọn ẹ máa hádà lẹ́yìn gbogbo àwọn èyí ti tó ẹ bá wà ní ìlú tó lè sàmà ní gbogbo ni àná ìyẹn ọba ti tọ́ka wa lọ síbẹ̀ tó ẹ bí ó bá wúlò kókó wa yìí tẹbi wọn a máa dá lójú ayé àti ìfọwọ́ àwọn ìfọwọ́ àwọn náà tẹbi wọn ń ṣe wàlẹ́ mọ́tò nìkan ẹtí bá wọn àmà dání anabi sọlá wa lọsọ la fún yẹn kọ́lé jọ wa káma ti kíni káma fún yẹn ló jẹ ẹtí bá wọn sọ anabi ní anabi ní sọlá ní sọlá anabi ní islam tó dáa ẹ òun náà ní kéèyàn máa ti kíni kéèyàn máa fásálà máa ká kéèyàn ti máa ti kíni kéèyàn ti máa fáwọn yẹn ló jẹ sọ anabi tó yẹ kọ́lé jọ wa tó ní kéèyàn máa fún yẹn ló jẹ kó máa fálà yẹn ló jẹ sọ tó bá wá jẹ kó ní ìdí káàdì kíni káàkiri ló jẹ nígbà tó bá anabi ò bá lówó àbí anabi ò lówó táwọn sábẹ́ anabi ò lówó àwọn bá káàdì lówó ẹ ìdáwó tó yẹ kí ayé kọ́kọ́ mọ̀ máa fi dáwọ́ o kájọ dáwọ́ abẹ́ mẹ́rin tí gbogbo àwọn sábẹ́ yẹn kó dáwọ́ lọ àwọn àbàmọ́ ọ̀nà àwọn ẹ ẹjọ́ gbé àwọn fúnmi kalẹ̀ ẹ̀yà pa àfúnmi anabi ò lówó ìjọ fúnmi ọdún kalẹ̀ tó gbogbo ẹ̀ka ó yẹ káàrí ó yẹ káàrí àmọ́ gbàgbọ́ pé nǹkan yóò ti mẹ́rin báyìí wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wọn náà ló fà tá a fi pé gbogbo àwọn sábẹ́ gbogbo náà fi kú sá wọn ti ń sè nù gbogbo àwọn sábẹ́ wọn ti ń sè nù gbogbo àwọn sábà fún wa kú wọn ti ń sè nù sí ẹni kan kò sí bá dáná kò sí bá roka kò sí bá àwọn ṣe àwọn tuntun kò sí dáná ìgbẹ́lẹ̀ kò sí àwọn tí wọ́n ṣe kò sí àwọn tẹ̀ kí lọ́wọ́ rẹ̀ wọ́n yẹ alubasi gbogbo alálàálẹ̀ ó ti wọlé tọ̀ wá látọ̀gbà láti di ẹ̀sìn mí ni ó wọlé tọ̀ wá láti di ẹ̀sìn mí ni ó wọlé tọ̀ wá láti di Yorùbá ó wọlé tọ̀ wá látọ̀gbà láti di àwọn ni wọ́n ní ká máa yẹ ìyókù padà ká máa ṣe ìta ká máa ṣe ìje ìjọ kẹta ìjọ kẹje àwọn Yorùbá náà ní ìpìlẹ̀ Yorùbá náà ti àwọn náà ti mọ̀ pé ìpìlẹ̀ Yorùbá ọ̀run mi là náà ìpìlẹ̀ wọn àbí ṣé mùsùlùmí á ìpìlẹ̀ Yorùbá ni ṣé bí ọ̀run mi là ní ẹ àti ìgbìnàwó kọlẹ̀ oòdùà ẹ̀ eh, oòdùà ọ̀rùnmìlà làwùjù ẹ̀ eh, ìnáwó rẹ̀ Ọbàtálá ìjọba àwọn ìfúwa náà làmọ́ náà ibi ìpìlẹ̀ Yorùbá nù àwọn náà wà lọ lórí gbogbo àwọn yìí wá àwọn náà wá ṣe kí ni mọ́ ẹ̀sìn àti wá sọ ní tí Yorùbá wá ṣe é nígbà pépé nígbà pépé nǹkan tó burú kò sábà ní ìlànà tó ti kó kù anáwó dáná agbẹ agbẹsẹ lórí ẹ anáwó dáná agbẹsẹ lórí ẹ wọn á ní sábà ní ìlànà tó kù àwọn anakọ tá a bá fẹ́ kó sí ìfowó gbogbo wa èdè bá anakọ èdè bá lẹ́yìn ìgbà tó kù bá kú dáná yàtọ̀ sí kọlákọtò járíà tó jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ èèyàn náà tún lè ṣe kíni èèyàn náà tún lè gbé kíni kankan rẹ̀ bí wá kú ẹ yàtí pé òun gbé kalẹ̀ bí a kíni yóò gbogbo lálábí bá a ní bẹ́ẹ̀ kó máa ṣe kíni kíládà rẹ̀ mo kọ́ kalẹ̀ lórúkọ ìyá rẹ̀ kíládà rẹ̀ má bà bẹ́yà mọ́sálásí ni bẹ́yà kànga ni bẹ́yà gbogbo àwọn ọmọ ìlú tó sábà ní gbogbo tẹ̀pẹ́ ẹ máa ń gbé kíládà rẹ̀ tó tẹ̀lé kíládà rẹ̀ tó má lọ lè bá wọn léde gbogbo àwọn ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí gbogbo àwọn ọ̀nà àtijẹ́ tí wọ́n wá pé kalẹ̀ fún àdìsí kó nà làwọn fẹ́ ẹlòmíì ní bí kulẹ̀ bá kú ní sìn tó ká bánà ètò àti tó wà sí bánà ńlá wọn wá fi wá kọ́tù kọ́tù ẹ̀ láàbù kí ni ìyàtọ̀ láàrin àwọn àdéhùn àfihànmọ́tì àwọn òbí tó ayé àwọn òbí tó ayé kí ìyàtọ̀ láàrin síbá wọn náà gbé wá nígbà olú òkú mùsùlùmí fúlà wáyà kọ́tù rẹ̀ sára wọn lẹ́mú káàkiri kọ́lá wọn bẹ̀rẹ̀ ilé ìyá ìtura láàyè ti pẹ̀ ìdá àwọn ọdún wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́ ìdájú mi wọn kà wọ́n ti sára kọ́ ìdájú ẹ̀ wọ́n máa gbé káàkiri wọ́n máa káàkiri fáwọn wọn gbà tó yá ní ìdílé ẹ̀rí kéèké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó ti di kéèké ẹ̀rí ni yóò kú nídìí ẹ wà ní wọn àgbà wọn àtàbà nàlá ńlá wọn àyàkọ́dù wà bá wọn síbẹ̀ ẹsẹ̀ bá wọn kó wà ní kó wà ẹsẹ̀ wọn alẹ́ ìwà ìwà ìwà òwúrọ̀ àwọn ilé yìí ti kọ́ sí ẹ̀sìn ẹlẹ́sìn tó jẹ pé anamíkùnbá wà lọ́sọ̀ náà wọn tẹ̀sẹ̀ bá ẹ̀kọ́ mi ọwọ́ mi nù ẹni bá ti kọ́ sí ẹni bá ń kàtà láti máa ń kàtà látà ẹni bá àmọ̀ lẹ̀ ọmọ náà ni ẹ̀ ọmọ ti ní ọmọ wà lára ọmọ náà ni látara ti ilé yìí kókò wa bá kú ẹ àwọn náà ní ìfúnká máa tàkọ́lẹ̀ kálẹ̀ ẹ̀ ń bá mo ti bá mi ọ̀sẹ̀ ti mọ̀ ọ́ mọ̀ ọ́ èmi ò dá ẹni náà yá àwọn ìyá wò sí mẹ́sì ọ̀sẹ̀ tà máa gbà yẹn lẹ́nu mi tó tó bá ti tó bá ti lọ kí wọ́n ti bá wọn dá sí ní ti lẹ́yìn lẹ́nu náà wọ́n ti máa gbẹ̀sẹ̀ tí ẹ̀ bá ti bàbá ìkan ọ̀dà ọ̀la yẹn máa jìnà sí wọ́n ti máa bàbá ìkan ọ̀dà ìgbẹ́ tó máa bàbá ìkan ọ̀dà láyé bá jìnà sí wàhálà àìdá òsì ìlú làwùjọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa bàbá ìkan ọ̀dà láyé wọ́n ti di ìgbòho ìdí ìgbòho ìfẹ́ tó ká òòrà orílẹ̀ yìí náà lè ní ọmọ sábà tó látara di eléyìí nínú olùkọ́lọ́ ọba àdìgbàlá tó fún wa òun náà ni pé dáadáa wa ẹni lẹ́yìn bàtà bá ti kú tán ọlọ́ọ̀bà àdìgbàlá tó fi rọ̀ fún wa pé kí dáadáa tó máa fi kéde kó tó máa ráyè wọn máa kàkó wa ẹ̀wọ̀n tó. bá jẹ́ pé ọlọ́ọ̀bá ní ìtẹ́ bá ti kú sí kò ti káyọ̀ ẹnu ọba tẹ́ bá ti àdéhùn ẹ̀ òun láti kú ìwádìí ọ̀gbìn ẹwà sàlá sàn nípa nàbí sallallahu alaihi wasallam ẹwà sàlá sàn ẹwà yà nàbí sàlì tí a bò fìdí mu ẹwà sàlá sàn nípa àwọn sàbẹ ẹwà àwọn àǹfààní tá à ń ṣe níbi mẹsì náà kọ kalẹ̀ fún wa àwọn àti tìlá ka yìí nígbà wọn yẹn ló kó jọ ẹ nígbà wọn yẹn mọ mọ bọkari àwọn yẹn mọ muslim àtàwọn abẹ́sì tí wọ́n kọ́ àmì ìlú wọ́n gbàtà bá mi ka inú ìmọ̀ tí wọ́n fi kalẹ̀ nù ládò wọn lọ rí bá wọn. ewu làwọn ti ewu làwọn ti kalẹ̀ so eléyìí ní ti apá kan nù tẹwàá ìdàkejì rẹ̀ náà tó wájú pé abúlé yẹn là kalẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìmọ̀lẹ́ báyìí ní ìbá fún dàgbà tó bá jẹ́ pé aburú òun náà yẹn gbé kalẹ̀ tí àwọn yẹn wá ń tó kíni kí wọ́n á bomi ẹni aburú nígbà tí yẹn fún sá bí wọ́n bá ti ń ta kúkẹ́ òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ládàá ẹ̀ aburú máa lọ báyìí ìdìbò àwọn kọ́dà àti sọ̀rọ̀ ẹni fún nípa ìtọ́lọ́nà àbòsí ànábì ní àyàfi kí ọmọ ànábì adam aleyhi salam ọmọ ànábì adam àkọ́kọ́ tó kọ́ pààyàn ní àbí kó ní kọmíṣà tó gbà ní ẹ̀dọ̀ ìgbà ànábì ní anahu sanda lukọ́n torí kò wọ́n pààyàn ní láyé pé ìwọ́n kú láyé ẹ̀dínwá ìtọ́lọ́kọ́ pààyàn kọ́ láyé olùkọ́ pààyàn láyé ọmọ ànábì adam sọ ànábì wá ní gbogbo àdéhùn àwọn tí Boko Haram pa ẹmọ yé wọn ẹ àwọn tí yáyí ti pa ẹmọ yé wọn àwọn tí àìsàbàbù pa ẹmọ yé wọn ẹ àwọn yìí ti fi àwọn tí lọ́nà bòtí àwọn tó ti dábà àwọn afọba gbogbo ọ̀dọ́ wọn ti pa ẹ̀rọ náà bòtí láyé anabi ní ẹsẹ̀ rẹ̀ ó ti máa lọ lè bá ọmọ anabi adamu kọ́ pa yẹn tò yẹ aburú bẹ́ẹ̀ kéde kéde dáadáa dálẹ̀ ní ẹ̀sìn mi wọ́n tó dá ilé ọtí lẹ̀ èdè wa àbí wọn tó kọ́kọ́ dá pépé wọn là kọ́kọ́ wọn là kọ́kọ́ oníjàlàbí nílé yìí pépé àwọn ọmọ rẹ wọn á wò pé àtàlùfà ah, àgbàdé wọn bẹ tẹ wọn fún wa wọn lò fẹ́ kókó o ti ní àwọn ọmọ kan tó tọ̀ wọn lọ lórí kọ́ ìsáájú lọ́dọ̀ àfa alágbájá o ti fi ọwọ́ rẹ hàn pé tọ̀pẹ́ àbá ti máa ń bá wọn gbélé ìgbé ti sẹ́yìn tó ọ̀yàn ẹ̀ sẹ́yìn ìyá rẹ lọ́dọ̀ lọ́ọ̀bà ìkọlá rẹ ìyá ẹ̀ sẹ́yìn ẹ̀ sẹ́yìn máa lọ lórí báyìí tòun kéwọn kéwọn kọ́ àbí ọ̀kọ́ kọ́lé ọ̀kúta àwọn àyọ̀kọ́ akúta àwọn tó wọn tó bá bí sẹ́yìn lọ gbogbo ẹjọ́ kí wọn gbẹgẹ ní tó tó máa bá wọn gbogbo àdádáàlì tí a bá dálẹ̀ ẹ̀kúmẹ́tì ẹ̀ tó dálẹ̀ ẹ̀kúmẹ́tì gbogbo gbàtà àwọn bá fi ti àdádáàlì ẹ̀sẹ̀ yìí máa lọ ní bá wọn wọ́n ti kọ́kọ́ dáhùn ní ilé ládùúgbò yìí ká àwọn kọ́kọ́ dáhùn ní ilé ẹni sẹ́wọ̀n ti ní kan ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ mọ̀ lórí kọ́ wọ́n ti kọ́ dá sàlátù lẹ̀ ìdá àwọn akọ́ dá sàlátù lẹ̀ ní gbogbo àgbà àwọn àgbà gbogbo àwọn àgbà ni wọ́n ti gba oṣù ìlú ìwà ti táyé má bí ẹ̀jẹ̀ rẹ̀ ti mọ̀ báyìí pẹ̀lú wọn kọ́ dá dáadáa lẹ̀ tí oṣù kẹ́sì lẹ̀ òun náà ń pè é sọ́ra bí ó bá gbọ́wọ́ yàn tẹ̀ pé o sọra bí o bá ti di o bá ti kalẹ̀ mẹ́tì pé o wá ti yẹ dáadáa pé ẹ má ṣe kí ìgbóná rẹ̀ yìí àbí o kókò bí ààrẹ ti yẹn ní o wá fún ẹ̀jẹ̀ pé èyí wá nímọ̀ nípa tí o ti kalẹ̀ ní ẹ̀ máa wá gbé ìgbàlá ìgbàlá tó ti abu yóò jẹ ní ẹ̀dúgbò ọ̀rùn mi dáadáa ni wọ́n á jọ bí àti àmà tó yẹn bàbá wa lọ yẹn bí a ti dé ẹ̀sìn ọ̀dọ́ tó fi dá yẹn tó wà gbẹ́ náà àdìgbọ́lá wọn bá sàánú wa wọn bá fi ṣe dáadáa ní ọ̀rùn wa ó sì wá ní ẹlẹ́gbẹ́ mú olówó olówó nígbà máa tẹ̀lé ó sì wá lé ọdún má bàjẹ́ nígbàjẹ́ ó sì ká ní máa yẹn náà sí ìdáhùn wọlé ìdáhùn ọ̀rọ̀ bá wà lé ọ̀sọ̀ aleykum salaam wa rahmatulah. naam wọ́n ní tóbi bá kú tó wá jẹ́ pé àwọn tó ti dì tó kú yìí wípé àwọn omi dídí àyè pé kéèyàn lè kéèyàn sí òkú la so ọ̀kan wọn lọ́sọ̀dọ̀ ọmọ ahmed kí ṣẹ́kọ̀ọ́ wa tó tó ṣe bí àwọn ọmọ ọlọ́wà tí wọ́n mú àgbọ̀ yìí lọ́rọ̀ ìmọ̀ ahmed yẹn kí lọ́rọ̀ yẹn ní tó tún ní àkòrí ọ̀rọ̀ yẹn òun náà ni pé sẹ́yìn ẹ̀tọ́ méjì ni ẹ̀tọ́ àlàyé bẹ ẹ̀tọ́ òkú bẹ tó òkú yìí ẹ̀tọ́ rẹ̀ ká pé òkú la ẹ̀tọ́ rẹ̀ pé òkú pé òkú la pé ìsọ̀rọ̀ àdó àbúrò ọmọ ọba ìsọ̀rọ̀ táwa wáyé àwọn tí wọ́n ti tó dáa bí àti tó dáa bẹ́ẹ̀ á lè torí báwọn ti yẹn káma wá tóbi ní káma wá kó òkú lẹ́tọ̀ọ̀ rẹ̀ èdè báwọn tó wájú pé òkú yẹn ẹ̀ẹ́dọ́ wájú pé àwọn náà ń sèkà yẹn àwọn náà ń sèkà yẹn ní mídíà yìí ẹ̀kọ́ tó yẹ kí yóò sèkà wọn yóò sèkà wọn kéyìn èyíká tó àtà tó wájú tó yẹ mọ tó wájú òní mídíà ni tó jẹ pé mídíà fi èdè jáde kó méjì ni èyíká tó wájú tó wájú tó fula yóò fún tó fula náà yìí nítorí pé ẹ̀tọ́ yìí ẹ̀tọ́ òkú ni èyíká ẹ̀tọ́ òkú ni kìí ṣe ẹ̀tọ́ ẹni yẹn táyà pẹ́ tọ́ tiẹ̀ ní ìsìn

nínú àwọn tó ti kọjá lọ tó wọn wá má tó tọrọ wọn lé ọ̀rọ̀ tó kọjá lọ́wọ́ ni wọn wá tó tó wọn jáde eléyìí wọn bá wọn ètò ìgbà àwọn fáàbí ẹni ní àyè àwọn náà gbà tó tó àrọ́mù ni wọn ti tako nígbà tó wà láyé wọn ti bọ́ bá bọ́tẹ́ kó o ti pé gbogbo ẹ̀ńtẹ́ bá ti ya bọ́tọ̀ àwọn ìgbà àwọn ní owó ẹ̀jẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá ti bẹ́ẹ̀ wíjà sí àná sọ̀pọ̀ àwọn ẹni wọn máa ń bọ́tò wọn níbi fídíò ẹ fídíò bẹ́ẹ̀ fídíò lẹ́tọ̀ kan nígbà tó ń sábà ó ń lọ fídíò jáde lágbára rẹ̀ wọn máa bọ̀ sí káàkiri gbogbo àbá yìí wọn ti kọ́ tó ń kíra wọn wọn ti sọ nínú ọ̀rọ̀ wọn gbogbo ẹ̀ tó bá yẹ àwọn ikọ́ tó kù ẹ̀jẹ̀ bá mi pé ìwọ ló ń gbèsè rẹ wọn bá ti ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ àwọn òbí wọn kọ́ tó yẹ àwọn ọ̀dùnmọ̀ sí i wọ́n ti gbà yí pé kọ́ tó yẹ àgbà pé àwọn wọn ti kílẹ̀ ara wọn ẹ̀jẹ̀ bá mi tó bá wá sí gbogbo ẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ ní yóò máa wọ ìgbé ẹni ní kótó da ìgbà fọ́tò bá dáa kó láti wá rí ọ̀nà tí yẹn gbà rí i ẹlòmíì náà máa ń yà àwọn lọ́nà tó ní má ẹlòmíì ti lè látara fídíò àbúkù àwọn àwọn jẹ́ ìbẹ̀ lápẹ̀lẹ̀ nàìjíríà wọn wọ́n ti di bíi àìsí ara wọn àwọn èèyàn fọ́tò àwọn ọmọ ní fọ́tò yíyá wọn ọ̀tọ̀ bá tó wá yà àwọn olólùfẹ́ ọ̀yọ́ tó ẹ̀sẹ̀ ti kó lọ́rùn fún ọba ọ̀làwùsà ẹ̀dọ́ ẹ alùpùpù yìí bẹ tó àdáàmọ bàbá àwọn oṣù kọ́ àánú káàdì kọ́ tó ga bẹ́ẹ̀ tó ní ìkàlẹ̀ mọ́ wá fọ́fẹ́ ẹ̀yìn káàkiri tó àyùká tó lè dégé ni kátó lọ lè kó wá lọ kó tó lọ tá a bá ti dákọ̀ ẹni gan yóò di ọmọ àwọn dégé ni yóò ọkọ ẹ̀yẹ ó ti so máa ọmọ àwa papọ̀ mọ́ ìgbà tá a bá ti gbé lára ẹni àti ọlọ́ta mi ti gbé lára á ti dá àwọn lágbájá ni tó ìgbà tá a bá tẹ̀ ẹni Nàá wọ́n lé ṣé ìbá kí wọn ẹ́ sáré tó sọ̀rọ̀ àti ẹ̀ ṣé ìbá kí wọn wọ́n ṣe é kùtè nínú náà ni àbí èkùtè ní yóò jáde sáré tó sọ̀rọ̀ àti káàkiri ẹ̀ ṣé ìkí wọn kékeré ni tó bá kùtè yóò kùtè nínú náà ni kìí ṣe pé ìdájọ́ ìdájọ́ ẹlẹ́sẹ̀ bá mi nítorí ogun tí ìdájọ́ ìbá mi kúkúrú ṣé ìṣe pé kúkúrú ẹ̀ ẹ̀ kúkúrú kúkúrú agbára mọ́kùnrin ẹni tó bá ti di ìdàgbẹ́ rẹ bá jẹ́ kékeré yìí kúkúrú tó gbé ẹ̀ jáde kó nu ẹ̀sìn tó bá ti di lè kú lórí ẹ̀ ẹ̀ ìdájọ́ rẹ̀ náà ni pé ẹni wọ́n wọ ní oṣù kiri múná tó ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ìgbà tí ẹ̀ máa ń gbé tí ẹ̀ máa ń tẹ̀tẹ̀lẹ̀ pẹ̀lú bí èké wọn ní ìsinmi yóò ti bẹ́ẹ̀ ìdìbò àti wọ́n yóò máa gbé wọ́n máa lọ sí ẹ̀rù síla wọ́n máa ti dáwọ̀ tó ìyá kan ti ní ìyá kan ti àbáyé lásán yìí ọlọ́run ẹni tí ń kí kan tí ò ní kí kan abẹ ìlú ẹni báwọn náà abẹ dárí ti sọlá tẹwà ẹni báwọn náà tó yàtọ̀ yà láàrin ẹni tí máa tí máa pẹ́ kókó sí àbí tó kí òun lásìkò rẹ̀ àtẹ̀lé náà wọ́n sọ láti ní sáà lò tó yàtọ̀ láàrin ẹni tí ìjẹ kí ó lè kí kan lónìí tó bá dọ́là ó lè kí méjì wá ìwé náà wọn náà ìdájọ́ ẹni tí èkí òun náà ní ló wà pépé ẹ̀sìn ìdí wọn wákàtí má ẹ̀ máa wọn láti wọ ìjọ tó bá ti wákàtí tó kí láì ìgbà tó bá yẹ lẹ́yìn obìnrin tí ìdíkò ní làkà ìgbà yẹn ya wèrè tó o wá yẹ lẹ́yìn rẹ̀ o bá wà láàárẹ̀ tí làkà ìgbà tó ń bẹ lára rẹ̀ ó máa tún náà ní ẹ̀ máa ti wà. ibi tó lágbára dé ẹ̀ ìgbà àdébìtì ọ̀la wa ní sọ́la àdébìtì kí ọmọ kílẹ̀ ìdò kó o bá lágbára ọmọ kílẹ̀ ìdò kó o bá lágbára lẹ́yìn ìdòkó kílẹ̀ ìdòkó lẹ̀ ìdìbà mi kó o bá lágbára láti mú gan tó bá kọ tó àwọn ọmọ kíbẹ̀ kó àtúbà tó kú tó lágbára láti ibi tí wọn lágbára dé sọ̀rọ̀ ọba àdìsọ ló mú yẹn tó kátó wá yẹn tó lágbára ó lè gbá pátó lè gbẹ́sẹ̀ ó lè lùkú lè lọlẹ̀ ó wá tó làkúmọ̀ dáhùn sí tó ànábi ti di yàtọ̀ wà láàrin wa àtàwọn tètè yìí wọn náà yẹn ẹ̀ ń bá kí ẹ̀dí bá rí sí torí ó yẹ mùsùlùmí tó bá ti parí sí tó bá ti jẹun ọ̀bọ̀ ìsáfàrọ̀ àwọn aṣọ̀ka ọ̀gbà ọ̀gá alẹ́ àdàmú. نعم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك